ètò Ògo náà lẹ́sì wà àlejò mi ògbóǹtarìgì tèmi tájọ́ ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ wọ́n sì wà níkàlẹ̀ ó dàbí lójú pé ẹ̀ ń rí ẹ̀kọ́ kan tàbí méjì mú dání lára wọn wọ́n ti bá wa sọ̀rọ̀ látara bó tẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ báyìí tó ń kọrin fún wa bẹ́ẹ̀ lórí mi wú tí gbogbo ẹ̀ ń ṣe jọ́jọ́jọ́ wọ́n sì wà lórí ètò pẹ̀lú mi ẹ̀kú ìkàlẹ̀ ẹ̀yà wa ẹ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ mo bọ́ sí abala tá a máa ti yànnàná orin tó perégedé lè ní orin ẹyọ kan náà la máa yànnàná ẹ̀ la ní àǹfààní láti yànnàná orin tó perégedé tí mo mú wá fún wa lé ní ta máa lọ wò ṣùgbọ́n kó tó dípa lọ sílé agbára lẹ́ẹ̀kan ìyá wa ṣì wà pẹ̀lú wa wọ́n ṣì ń bá mi sọ àwọn ọ̀rọ̀ lọ mo dẹ̀ ṣì ń gbọ́ ẹ̀yin náà ó dẹ̀ dá mi lójú pé ẹ̀yin náà máa nífẹ̀ẹ́ sí láti tún gbọ́ à ń sọ̀rọ̀ ọba oníṣẹ́ ìyanu ẹ dẹ̀ ṣèlérí fún wa ńgbà yẹn pé ẹ tiẹ̀ máa tún fi lára ẹ̀ tọ́ wa lẹ́nu wò kó tẹ̀ tó wá di pé à ń sọ̀rọ̀ lọ ó yẹ ẹ tún fi lára ọba oníṣẹ́ ìyanu tọ́ wa lẹ́nu wò ká tó tẹ̀síwájú. ọba oníṣẹ́ ara, ọba oníṣẹ́ ìyanu ẹ wá wo jésù kristi yìí ó ọba oníṣẹ́ ìyanu ọba oníṣẹ́ ara, ọba oníṣẹ́ ìyanu. ẹ wá wo jésù kristi yìí o ọba oníṣẹ́ ìyanu ó lànà lórí òkun ó wọ́di Jẹ́ríkò lulẹ̀ ẹ wo jésù kristi yìí o ọba oníṣẹ́ ìyanu. Yeah ọba oníṣẹ́ àrà ọba oníṣẹ́ ìyanu ẹ wá wo jésù kristi yíyan ọba oníṣẹ́ ìyanu. ẹ ẹbí gan ti bẹ̀rẹ̀ sí ní jó ṣé ilé ilẹ̀ sọ pẹ́pẹ́ ya fídíò ẹ̀. ọ̀la máa ya fídíò ẹ̀ tí ó ti ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí ah, inú ẹ̀ náà ni ògo dìde tan ìmọ́lẹ̀ tí mo kọ́ lẹ́ẹ̀kan yẹn wà. inú ẹ̀ náà ni dìde tan ìmọ́lẹ̀ wà. Hmm ẹ ṣeun náà àtúbọ̀ máa bá mi ràn yín lọ́wọ́ ǹjẹ́ àjọṣepọ̀ kan wá wà tó dánmọ́rán láàrin ẹ̀yin àti àwọn olórin ẹ̀mí tó kù. bẹ́ẹ̀ ni àjọṣepọ̀ wà ó dẹ̀ dánmọ́rán. ó dánmọ́rán. Hmm. olúwa ṣeun kí n wá béèrè léyìí ìhàwó lẹ́yìn kan lè rí sí iṣẹ́ orin ẹ̀mí pẹ̀lú àwọn tó ń kọ orin ti ti mi ìfẹ́ sọ pé tayé tó ń kọ secular music àti orin orin ẹ̀mí àti secular music báwo lẹ ṣe rí táwọn èèyàn ṣe ń tẹ́wọ́ gbà wá sí. Eh, bí mo ṣe rí sí ni pé àwọn èèyàn ń tẹ́wọ́ gba eh, secular music ju orin ẹ̀mí lọ. Hmm. kí wá rí tó fà á. nǹkan tí a lè sọ pé fàánù ju pé ẹ jẹ́ ká gbà wípé ìgbà ìkẹyìn la wà. Hmm. ayé ń parí lọ ayé ń parí lọ. àwọn èèyàn dẹ́ ẹ̀ máa ti kún fún ìfẹ́kúfẹ́. bẹ́ẹ̀ ni even àwọn olórin náà gan àwa náà tún ní a nílò láti kíyèsára sórí ngbà míì a ti ń fi ọgbọ́n mú àwọn orin sákúlà a ti ń fọgbọ́n mú wọlé sínú orin wa nítorí pé kí ni káìkan lè tẹ́wọ́ gba tiwa náà nǹkan tó ń ṣe wa náà nìyẹn pé òkè tí n bá kọ eléyìí tí n bá mú eléyìí mọ bóyá tí wọ́n bá tún gbọ́ eléyìí nínú ẹ̀ ó máa jẹ́ kán lè tẹ́wọ́ gbà á ṣùgbọ́n a nílò láti kíyèsára. a nílò láti kíyèsára ìmọ̀ràn rèé fún gbogbo ẹ̀yin aráalé tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí wọ́n ní àwa tá à ń ṣiṣẹ́ ìránṣẹ́ yìí àti olórin ẹ̀mí o àti ìránṣẹ́ ọlọ́run wọ́n ní ká máa kíyèsára nítorí wípé ayé ti ń wọnú ìjọ ìjọ ìjọ ti ń wọnú ayé bẹ́ẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni kí ọlọ́run jọ kó máa kó máa ṣàánú fún wa kó máa ràn wá mm. lọ́wọ́. torí a ní ní ọkàn ní ìsìn pé tá a bá kọrin títí tá a bá ti kọ ó yá gbẹ́sẹ̀ i believe pé a ti kọrin mm. tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀hún náà lẹ tún gbọ́ yẹn ìyára lé wọ́n ní ká máa kíyèsára nítorí pé ìjọba ọlọ́run ó kù sí dẹ̀dẹ̀ báyìí ìyàwó ẹ kú ohun látàárọ̀ ẹ ní kúkúrú ní gbòǹgbò ẹ ní ẹ ní àwọn ọmọọṣẹ́ tẹ̀jọ máa ń jáde kí wàá ní àwọn láti bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí ọdún mẹ́rìndínlógún sẹ́yìn tẹ́tí wà nídìí iṣẹ́ yìí tí ẹ dẹ̀ ń kó àwọn ọmọ káàkiri kí ni àwọn ìdojúkọ tẹ̀ rí bóyá àwọn àsìkò kan tiẹ̀ wà tó dàbí ẹni pé iṣẹ́ orí mi ò tiẹ̀ ṣe mọ́ ìdojúkọ pọ̀ dáadáa nínú iṣẹ́ yìí ó ti ní àkókò kan gẹ́gẹ́ sọ yẹn gan tí mo ti wò pé iṣẹ́ yìí gan <laughs> tí mo ti fọgbọ́n gan gbèjù sẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ò gbà fún mi torí pé ìpè ni kì í ṣe ẹ̀bùn so ẹ̀mí Ọlọ́run ò gbà fún mi rárá rárá ni tí n bá ti ń gbìyànjú ẹ̀ báyìí ọlọ́run gan kàn ṣá ó nífẹ̀ẹ́ mi nítorí tó fẹ́ pé ọlọ́run ò nífẹ̀ẹ́ mi gan á ti pa mí tì hmm. ṣùgbọ́n èmi fúnra mi mọ̀ wípé ó fẹ́ mi púpọ̀ hmm. púpọ̀ torí kò fi mí sílẹ̀ rárá. ẹ sọ nǹkan kan sìn kó tó di pé adánu dúró hmm. lórí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ ní ìpè ni kì í ṣe ẹ̀bùn báwo lẹ̀ ń ṣe wá mọ̀ pé ìpè ni iṣẹ́ orin <laughs> ẹ̀mí jẹ́. iṣẹ́ ìránṣẹ́ orin ó pín sí ọ̀nà méjì fún ẹ̀yin ni mò ń sọ ok fún èmi tẹ ṣe mọ̀ pé ìpè sí mi ok tí mo mọ̀ pé ìpè ni fún èmi ok ah Ọlọ́run ti pè mí sí iṣẹ́ orin láti ah mo fẹ́ wo ẹ mo fẹ́ rántí yí ẹ̀yẹn ni ìwé má bínú ká ní yí ẹ nineteen ninety eight nineteen ninety eight ogún ọdún àtẹyọ kan sẹ́yìn bẹ́ẹ̀ ni màá mo wà ní mo gbé à ń gbé ní ìlú ọ̀rẹ́ ńgbà yẹn mo wà ní kwaya hmm. ní. Hmm Eh, Christ Apostolic Church òkè ìbùkún hmm. nígbà yẹn so ibẹ̀ yẹn mo wà nígbà yẹn so nígbà tí mo ti ní ìpè iṣẹ́ ìránṣẹ́ orin ṣùgbọ́n mi ì rẹ́dì mi ì ṣetán láti lọ so mo kàn ṣá mo kàn wà ní kwaya ń bẹ̀ so lójú tèmi mo ń wò pé after all i'm using my voice for yeah, for God, for na so mo ń ṣe ìwọ̀nba tí mo lè ṣe nínú eh, akọrin ọ̀ntì year nineteen 1999. ninety nine wọ́n ṣe yes nineteen so nineteen ninety nine yẹn bàbá Ezekiah prophet Ezekiah àwọn náà wá wọ́n wá sí church wa ń gbà yẹn wọ́n wá ṣe revival ń gbà yẹn so ìgbà yẹn ló dàbí pé ehm, kíní yẹn wá le gan ẹgbẹ́ bàbá yẹn gan ló wá wọ̀n àwọn pásítọ̀ ń gbà yẹn pé ọmọ yìí tí ẹ bá tètè jẹ́ kó tètè <laughs> kó tètè bọ́tà sí kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ olúwa hmm. pé hmm, olúwa ní ẹ̀yin gan fúnra yín ẹ̀yin tẹ́ jẹ́ pásítọ̀ ẹ̀ gan kó kọ́kọ́ wọ̀n nìyín ná ṣáájú gbọ́ gbogbo ìgbà yẹn ẹ mọ̀ ọmọdé ni mí hmm. then mi tiẹ̀ rí bí anything mo kàn then mo kàn túmọ̀ pé tí n bá sùn ẹ̀bùn yẹn wà síbẹ̀ bóyá mo sùn ni o then ó rọrùn fún mi gan láti sọ anything dorin. dorin Hmm. ẹ ṣeun ìyá wa àsìkò mi ti ń sáré lọ èmi pàápàá mò ń sáré tẹ̀lé ẹ kú ohun látàárọ̀ kó tó di pé mo sáré lọ sí abala àwọn orin orin tó pérégedé tá a máa sọ̀rọ̀ lé ẹ bá mi sọ social media yín àti nọ́mbà yín fún àwọn aráalé nítorí wọ́n sì fẹ́ tẹ̀lé yín wọ́n dẹ̀ fẹ́ pè yín. Facebook mi ni Modúpolúwa Adéyínká. Um, My number is uh, zero eight zero seven four zero one two five six five zero eight zero seven four zero one two five six five Instagram mi náà Modúpẹ́olúwa Adéyínká. gbogbo ẹni tẹ́ sì tún ní nǹkan ẹyọ kan tàbí méjì tẹ́ fẹ́ bá ìránṣẹ́ Ọlọ́run tí mo gbé wá sórí ètò léni tẹ́ fẹ́ bá wọn sọ tèmi ò tí ì bá wọn sọ ẹ pè wọ́n sórí nọ́mbà tí wọ́n sọ yẹn wọ́n máa dá yín lóhùn gbogbo nǹkan tẹ́ bá fẹ́ bí wọ́n pátápátá ní báyìí orin lọ́gán tí ó dé àǹtí mi Tọ́pẹ́ Àlàbí kí lẹ rí sọ sí níṣẹ́jú kan. orin yẹn jẹ́ orin ẹ̀mí tí mo fẹ́ràn orin yẹn púpọ̀ púpọ̀ púpọ̀ torí mo rí wípé sista mi gan kọ orin yẹn láti inú ẹ̀mí dẹ̀yìn tá a bá tún wá wo fi ojú sùnùkùn wo orin yẹn hmm. a rí wípé nígbà tí ẹ̀mí mímọ́ gbé orin yẹn wá fún wọn ó gbé wá fún wọn láti inú ìtàn ayé wọn hmm. àwọn fúnra wọn hmm. so orin yìí tún jẹ́ orin tó yẹ pé ó tu àwa èèyàn nínú tó tó èmi gan ni pé lóòótọ́ ńgbà tí Kristi dé. ayé wa lójútùú ó fi ojútùú sí ẹ èmi gan fúnra mi gan ó ní ìtumọ̀ sí torí nígbà tí Jésù dé sínú ayé mi gan. bẹ́ẹ̀ni èèyàn gan rí i pé ayé òun yí padà ayé mi yí padà sí rere ọba àwọn ọba nìyẹn. lọ́gán tí ó dé òun náà ni orin ẹyọ kan tí a máa gbéyẹ̀wò lénìí lórí ètò ẹ wá ṣe àfihàn orin fún wa ẹ̀yin gan ẹ̀ rí nǹkan tí a ti ń sọ látàárọ̀ wípé tí olùgbàlà bá dé sínú ayé wa tán gbogbo nǹkan tó dàbí pé kò ṣeé ṣe á wá bẹ̀rẹ̀ sí ní wá di ṣíṣe ẹ jẹ́ ká lọ sí òkè lọ́hùn ẹ jẹ́ ká lọ sí òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé màá ti bọ́ sí abala gbọ̀ngbọ́n pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run lórí ètò lẹ́ni à ń bọ̀.